السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله قتقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأوحام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 ما بعد فيا عباد الله اتقوا الله تعالى واغتنموا أوقات الفضل وأوقات الشرف فإن منها هذا شهر كريم ثبت أن النبي صلى الله عليه وسلم قال حظ الصيام بعد رمضان شهر الله الذي تدعونه محرم يعني هذا الشهر آه جعل صيام فيه من أفضل الصيام وذلك لفضله ثم إن من بين أيامه اليوم العاشر الذي صامه النبي صلى الله عليه وسلم وأمر الناس بصيامه وذلك لأنه لما قدم المدينة في السنة الأولى من الإجراء وجاءت, وجاءت السنة الثانية وإذا اليهود يستعدون لصيام هذا اليوم العاشر من شهر محرم فسهلهم فقالوا إنه يوم عظيم أنجى الله فيه موسى وقومه وأهلك فيه فرعون وقومه فقال صلى الله عليه وسلم نحن أحق بموسى منهم فصامه وأمر بالصيام عباد الله هكذا جاءت السنة في الصيام أو في طل صيام هذا اليوم يعني اليوم العاشر من هذا الشهر وثبت عنه من حديث أبي قتادة أنه قال صام يوم عشراه صيام يوم عاشوراء أحب الله أن يكفر السنة التي قبله ثم في آخر آيات نبي صلى الله عليه وسلم لما قيل له أن اليهود سمونه فأراد أن يخالفه قال لهي أقيت إلى قابل لأطمن تقطع ولذلك يشرع أن يتفرد المسلم بصيام هذين اليومين اليوم التاسع واليوم العاشر ويوافق في هذا الشهر يوم الثلاثاء ويوم الأربعاء القادم قال النبي صلى الله عليه وسلم صوموا يوم قبل أو يوم بعد من لم يتسير له أن يصوم ثلاثة ada ọgbẹ́fọ́ ọlọ́run ọba àlékún ìkẹ́ ọlọ́run orí agẹ́gẹ́ tán ọlọ́run kó máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam jàmá mùsùlùmí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba nítorí pé ìbẹ̀rù ọlọ́run ọba ó wà lára àwọn kan tá a máa fi mọ̀ pé lágbájá ẹni ọlọ́run ọba ni. Wa wá sí tán pé mẹ́rọ ọlọ́run ọba tó ju pé àwọn nǹkan tó lọ́wọ́ bá ní á ṣe ẹja ṣe wọ́n àwọn tó ní ká jìnà sí ká jìnà sí ìbẹ̀ ọlọ́run ọba ọ̀jú bá náà lọ. kìí ṣe pé ìbẹ̀ ọlọ́run ọba yóò wà nù ọkàn lásán àwa ní rí àpẹẹrẹ rẹ̀ àbí orípa rẹ̀ lára ẹnìyẹn ìsìlámù wọn o. anabi bẹ̀rù ọlọ́run sallallahu alaihi wasallam àmọ́ kó bẹ̀rù ọlọ́run látara kó ń ṣe àwọn nǹkan tọ́nà ni ó máa ṣe ó sì ń jìnà sí tọ́nà bá ní kó jìnà sí títà ni wọ́n fi máa olùbẹ̀rù ọlọ́run lẹ́yìn jama jama mùsùlùmí àti sọ fúnra wa láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àbọ̀sẹ̀ mẹ́rin náà àwọn àsìkò kan bẹ tí ọlọ́run ọba tó dásà lẹ́sà fáata jẹ́ mùsùlùmí torí oríire tó wà ń bẹ àǹfààní tó wà ń bẹ iyì tó wà ń bẹ àti dáadáa tó wà ń bẹ. nínú àwọn àsìkò náà ìkan tó súnmọ́ apẹ́tipẹ́ti báyìí a sì mọ̀ pé a ti wà nínú Muharram báyìí nínú muharram ó ní láti wáyé oṣù muharram sábà ń ka méjì méjì mẹ́ta ó di márùn-ún lónìí ó ní five muharram oṣù yìí a lẹ́nu àná Muhammad ó ní afdal siyam ba'da Ramadan. ààwẹ̀ títún ní ọlá jù lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn Ramadan shahrullahi alladhi tad'unahu al-muharram òun náà ló sọ ọlọ́run ọba sẹ́yìn máa ń pè ní ninu ni ààwẹ̀ rẹ̀ nínú àwọn ààwẹ̀ tó lọ́lá ni kọ́dà ààwẹ̀ òun ló tún lẹ́yìn bọ́bá nìkan lọ́lá ànábì ní ọ̀tọ̀pọ̀ lọ́lá ìgbàwó lọ́wọ́ náà wọ́n oṣù yìí ọjọ́ kẹwàá rẹ̀ òun là ń pè ní Ọjọ aṣúra eré ń wa aṣúra òun náà sunnata nabi sallallahu alayhi wa sallam kí sì ni bídíà ti ṣèitán ti ń bẹnu aṣúra yìí torí pé bánibà ti gbé tiẹ̀ wá ṣètánì náà gbé tiẹ̀ wá ti ní ẹsìn kan báyìí àṣèitán ó náà gbé tiẹ̀ wá. Annabi sallallahu alaihi wa sallam ó wá ní àwọn asuhab ó láwọn èèyàn tí wọ́n kú sínú rẹ̀ lọ́wọ́ tán bá ń káàkiri ní wọn. ṣètọ́n tá a sọ yìí tó náà ní tiẹ̀ yìí òun náà tún wá ní àwọn ashab òun náà láwọn èèyàn tó kọ́ náà lọ́wọ́ tán bá ń fọn tiẹ̀ náà káàkiri. kọ́dà tí wọ́n máa lùjọ́ máa tún wọn bá àwọn tó wọn fán ẹ̀ṣin ṣèyítàn fídí àti ẹ̀ àwọn tó wọn fán káàkiri alábí ní ìjọ kan ni wọ́n ara wa ni wọ́n kọ́dà yàtàkà làmú nàbí alìsínẹ́tìnà tún bá kó bá yín tún bá kó tún wọ́n padà kó bá yín láti pèpè sọ́nà èṣù yìí yàtàkà làmú bí alìsínẹ́tìnà ẹnu wa náà mà fi sọ̀rọ̀ wọ́n lé anábì ní anábì ní anábì ní wọ́n ti kẹ́rù báyìí. ẹnìkan ní sàrà ìtì afáyí lánàbì náà yóò dáa afáyí ní ẹ bá dáa náà anábì lọ dáa. bó ti wà nù láti jọ yìí o bá ti bá wọn sàrẹ́ nu ló fi jẹ́ pé ọ̀nà méjì ojú ọ̀nà méjì ló wà كي يجي أصحاب الجنة أو أصحاب الشعير كي يجي من الجنة حبيك يا جارانا وجونا بيجي توا نانية أنا بدي أسأل هيا كوكا فوا أنا بلوك أن كنا مبدوا وهذا صراط الله مستقيمة فاتبعوه anabi lọ́kàn náà kẹ́yìn náà ni ó ọ̀nà kan lẹ́gbà tẹ́bi wà lè jẹ́nà ọlọ́run ọba kò sí kọ́nàkọ́nà ẹ̀tàn káwọn ọmọ pé ìgbàgbà yìí túbí náà ọlọ́run wá àwọn ènìyàn náà ọlọ́run wá ọ̀nà tá a gbà ló yàtọ̀tọ̀ àbàwọn gbàgbé a lè pàdé bá ti gbọ̀nà ẹ̀yìn tó lọ báyìí ká lọ báyìí wọ́n pẹ̀lẹ̀ sàkírọ̀ lọ báyìí bábá báyìí báyìí ọ̀n gbà Àbújá lọ nù ẹ̀dá kùtọ̀ ọ̀nà kó láti apàdé àlè láíláí ọ̀dẹ̀ kánà ni wa la ọ̀nà báyìí ó wà wà nà straight tó wà la àwọn ọ̀nà tó pọ̀ ó là ọ̀nà tó pọ̀ ó lé ọjọ́ náà yìí wà fi kúlì sẹ́bíì àṣeyìtọ́n yẹ́dì ilẹ̀ tẹ wá rá ojú ọ̀nà kọ̀ọ̀kan tí mo là sí ayé tó pọ̀ ojú ọ̀nà tí ayé tó pọ̀ ṣèyítọ́nù ń bẹ́ẹ̀ bí ojú ọ̀nà kọ̀ọ̀kan tí mo pè síbẹ̀ ta ni ṣèyítọ́nù wọ́n ní wà ṣèyítọ́nù ta ló mọ ṣèyítọ́nù kò tí ẹni tí ṣèyítọ́nù lè lò kò sí ẹ̀dá ọ̀hún àmọ́ àwọn afáàtún náà wọ́n ti dí gàgà kí ṣe ìtọ́nù kó máa ń sọ àwọn èèyàn nù látara àwọn afáàtún náà nìkan ló dí gàgà rẹ̀ lẹ́yìn alùsùn náà kò sí ẹ̀tọ́ dí gàgà rẹ̀ mọ́ afáàtún náà nìkan àwọn ni wọ́n dí gàgà àṣẹ ìtọ́n kó máa fi sọ àwọn èèyàn nù látara àwọn wọ́n máa sọ pé kullun yukhadhu min qawlihi wa yuraddu ilayhi illa sahib hadha al-qabr àwọn àfáà súnà wọ́n ní gbogbo èèyàn pátápátá tí bá ti ń jẹ́ àfáà a máa rí tá máa mú lọ́rọ̀ rẹ̀ a sì máa rí ìlàfá ẹni yóò bá mu kò jọ tànẹ́bì àwọn àfáà súnà wọ́n ti bá sọ̀rọ̀ kẹ́ tó bá yàtọ̀ tí ń tà nẹ́bí sọ àbótakó tí lọ́nu kùránì fàtúrúkú kọ́ọ̀lì ọ̀rọ̀ tẹ̀mí tí mo sọ ní ẹ sílẹ̀ wọ́n dìgbà dáadúrà dìgbà dájẹ́ máa níjọ́ tíjẹ́ ìkáni bá fẹ́ lò wọ́n tán bá ti ń sọ tọ́lọ̀ wọn ò sọ tí wọ́n sọ tánà bí ò sọ sáàmù jama níta sọ nípa ìyá ṣe ẹ̀rí eléyìí dà tó bá dà sí lóògùn àwọn àbá nímú ànímú àmọ́ àwọn àbá àzókù wọn láì àbí wọn ò dí gàgà tí ṣe tání kó mọ̀ sókè nìyí kó mọ̀ kó bá wọn náà wọ́n pinna èmi ń sọ̀rọ̀ ẹ̀yin sọ pé kò rí bẹ́ẹ̀ kálẹ̀ yín ẹ̀rọ bàbá tiwa ni omi omi kéwu àtọ̀ náà fi bí ọ àtọ̀ náà fi bí àwa náà wọn ò fi omi kéwú bí ọ ọba fún mi mọ́ bí ọ ọba rẹ bá jẹ́ àfà ó wọ́n sọ̀tọ̀ wọ́n sọ̀tọ̀ ni ẹni tí wọ́n fi omi nùbú wà bí kò sì jẹ́ ní ọlọ́ omi gánà bí ọlọ́ anábì wa hanú alayhi salatu wa salam ọmọ rẹ̀ omi kí ni wọ́n bí ẹ̀ sí mi báàrí àwọn eléyìí ò dígàgá akẹ́yìn sí tánimọ́ kó bá wọn a tá ń sọ yìí súnà wa ń bẹ bídíà wa ń bẹ súnà kí láàṣẹ rẹ òun làfi ṣe súnà rẹ pọ jẹba suna pé súnà lágbára súnà suna ti le súnà ò ti rújú àní Muhammad ló wà tó dé Madina Madina làwọn pọ̀ sí ní ọdún àkọ́kọ́ nù hijira ìgbà tó di ọdún kejì ó wá rí tí àwọn Yahudi múra fún ọjọ́ ọjọ́ ka Muharram orúkọ múra. Anabi sallallahu alaihi wasallam anabi wa bẹ́ẹ̀ lọ́wọ́ pé ẹ̀yin Yahudi èwo lẹ́ ṣe yìí fakọọlụ wọ́n fà nàbí lẹ́sí pé ọ̀rí ọjọ́ kẹwàá muharamu yìí ọjọ́ kan ni kó tóbi inú sẹ̀mí àwọn àtàjẹ́ àwọn yahudi ọjọ́ mẹ́lẹ̀ gbàgbé ni fún wa ọjọ́ yìí àìjọlọ́hùn fíhì musa wa qawmahu wa ahlaka fíhì fir'aun ọjọ́ yìí gẹ́gẹ́ ọjọ́ kẹwàá muharamu yìí ó ṣe dédé ọjọ́ tí ọlọ́run ọba ńlá musa àtàwọn rẹ̀ lọ́dọ̀ gbogbo aláti mọ̀ tán ni ọjọ́ kẹwàá yìí náà nínú Muharram ọjọ́ ni ọlọ́run pàbìrà ó nàrọ àtàwọn àjọ rẹ̀ wọ́n ní ìyẹn ló fà á láti gbà náà látọdún tó tẹ̀lé láti ń bá bàwọ̀ ọjọ́ yìí àfi ń gbàwẹ̀ fi dúpẹ́ fọlọ́ wọn fi bu náà láti lè máa fi rántí ọjọ́ náà wọ́n ànábi wa fún wa létí pé kòjúbà náà lọ tó bá rí bẹ́ẹ̀ nahnu ahaqqu bi Musa minhum ànábi wọn sọ fáwọn sọ̀hábà rẹ̀ tó bá ti bá ní o àwa súnmọ́ Musa jù wọn lọ àwọn àwo àwọn ti fìlà náà Musa lẹ tó Musa bá ń bẹ lọ́sìn náà ànábi ló máa tẹ̀lé tó bá wá rí bẹ́ẹ̀ fasamahu nàbí sallallahu alaihi wasallam ànábi wa gbàwé aṣọ wọ́n á mọ̀ra bí síyámi anabi wa pa àwọn yẹn láfẹ náà fi ẹ gbà á gbogbo àwọn sọ̀rọ̀ àgbàwẹ àṣúra anabi gbà alhadisi sọhì nítorí sọdá wẹnu fún wa kódà ń gbà òun ọ̀ràn yẹn ní àṣúrọ ọ̀ràn yẹn ni anabi máa ń gbàwẹ muharram tó bá di ten tó máa béèrè lọ́wọ́ wa pé kí ló dé táà fi ń gbàwẹ̀ lọ́jọ́ kẹwàá muharram fẹ́ẹ̀sì gbá lọ́jọ́ àkọ́kọ́ muharram tó máa béèrè lọ́wọ́ yín kílẹ̀ wàá sọ. súnà direct á torí pé ààrin náà kọ́ọ́lẹ̀ pé ànẹ́bí gba ọjọ́ àkọ́kọ́ muharram ẹ̀kọ́jọ ní mọ́sálásí báyìí yàn ẹ̀kọ́jọ bẹ́ẹ̀ ń jẹta ó wá jẹ́ gbogbo ọjọ́ Friday kálukú òfin mọ́sálásí rẹ̀ lẹ́wọ̀n ní ma mẹ́ ẹ wà máa wájú mọ̀ káàkiri àpapọ̀ kan kí lásán fún wọn jẹ̀mọ́ bá a ti bá a tán sẹ́nu nǹkan pẹ̀lẹ́ ti nù ọ́. kí ló wá alamisi ẹta ẹ bá wọn mọ́lá sáré ìgbà táwọn bí wọn mọ́lá sáré jímọ̀ lè jẹ́ mọ́lá sáré jímọ̀ nítorí jẹ́ múzúrì torí pálẹ̀bí ó múzúrì ni ẹ̀yin bọ̀t méjì lè wọ́n ń kí láì sí ọmọ àṣùbà bọ̀t kẹ́ méjì lè fẹ́ kí yẹn ẹ bá dá padà sáárọ̀ bánẹ́bí ti ń kí méjì náà nù làwọn fi ń kí méjì kò dá padà sáárọ̀ làwọn no fi dá padà sáárọ̀ ẹ̀rí ń bá ìjọba táàbá ń rò pé ẹ ká sí nǹkan táwa ṣe tó bá nàbí ò ṣe ìmọ̀ sẹ́wọ̀n gẹ́gẹ́ súnà ni nítorí wọn tún láàkà ìsìn pé ẹjẹ́ á ṣe àwọn wá ṣe àìsẹ́ ni tó bá nàbí ò ṣe lẹ́yìn náà ṣe òun òun náà pé ní súnà tó tàrí kíyà anabi fi kan yẹn lẹ kò sé àwọn anabi kọ́sì anabi afilẹ̀ àṣẹ òun láti ní ẹran gbàwẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ muharram wọ́n tó gba àgbàsòfò ní ọlọ́run níbi ọ̀sòfò sẹ́rẹ̀ o yà á túbà bá a ládàá báàdá báàdá torí bí díà ní Ànábì sallallahu alaihi wa sallam olùkúlù bí díà tí ó ti ẹ̀ Ànábì ti ẹ̀ dìtà ní àlùkẹ́ ó ní kúlù muhdathatin bid'ah gbogbo ń a bá ti dálẹ̀ lẹ́yìn wọn ànábì ànábì ní bídíà ni wa kullu gbogbo bídíà ni wa kullu dalala ti fi nà gbogbo tó bá ti di na iná lẹ́yìn ọwọ́ àfa àtàn náà di sáyẹn bá wọn àtàn àtàn sọ náà àwọn àwọn kílẹ̀ yóò àwọn àfáà tó ní kẹ́ dàwẹ̀ ní haramu àkọ́kọ́ àwọn àfáà tí wọ́n ń pèpè tí mọ́tíhàbí ṣètánì nù àmọ́ wa ti wá àwọn òkùnkùn síbẹ̀ èwo là ń pèpè sí sunnata nígbà Muhammad sallallahu alayhi wa sallam jàmáà ẹ jẹ́ ká dàwẹ̀ ọjọ́ kẹwàá muharram kọ́dọ̀ wà bí àdìsá nígbà muhammad sallallahu alaihi wa sallam ní àdìsá abu qatada anabi ní siyamu yawmu ashura anabi ní ààwẹ̀ ọjọ́ kẹwàá muharram ahtasibu ala Allah mo ń rìn ọlọ́dọ̀ ọ̀tàn ọba an yukaffira an yukaffira sanata allati qabla ó jẹ́ pé ọlọ́run ọba ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan sẹ́yìn fáwọn tó bá dànù kó fi parẹ́ fún wa. ohun mi kọ́lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ànábì ló sọ báwọn ni yóò sì ṣe bẹ́ẹ̀ náà ni inshallah karim ànábì wa ń gbà lọ bẹ́ẹ̀ bánabi tí ń gbà ní ọjọ́ kẹwàá muharram ọjọ́ kẹwàá muharram ọjọ́ kẹwàá muharram ìgbà tó wáyá àwọn sọ̀hábà látara ẹ̀kọ́ tá ànábì kọ́ wọn pé àìjọ yẹ̀wúdí gbogbo ààyè jọ àwọn àfá àfúhábù ṣeitán àwọn hizbu ṣeitán àwọn ni wọ́n máa ń pẹ̀pẹ̀ sí ìtakùtà nẹ́bì ìjọ yahudi àmọ́ àwọn àfá súnà àwọn máa pẹ̀pẹ̀ sí pé yahudi ìtẹ̀lé súnà anẹ́bì ni ọ̀ọ́lìkùn yahud ẹ yapa yahudi àti nasọ́rọ́ kó láti yapa wọn anẹ́bì ni ẹ fi yín lẹ́ẹ̀kọ́ ẹ máa mú kú omi túbọ̀ mú yín ẹ máa pa àmọ́ òun gan ẹ̀fílẹ̀ ẹ máa tọ̀tì ẹ yapa yẹ̀wú dínà ìwọ́n máa ń fárun gbà tó yẹ ọtí jọ̀nà sọ́ra máa ń mú náà ń dẹ́ lẹ̀ lọ́jọ́ jẹ̀mọ́ ọjọ́ inna man yakhsha Allah min ibadihi al-ulama kò yí àbá ó bá tẹ ẹ̀yẹ lómi kò yí àbá kí ló wá ń sẹ́wọ́n àti ọ̀ ní mi yóò wá dàbí títí sáfà kò ní ju àbá rárá fà lára o

ọ̀pẹ́ tá a kẹ́ lọ nínú ọgbà sokoto ti gbọ́rọ̀ kalẹ̀ kò yí àfàtẹ́ aláìláàbí ara tẹ́ màá fi máa fàtẹ́ tẹ̀lé nu àyínà ọgbà màá fi sófò tí wọ́n fẹ́ sọ sokoto náà tó ń wọlé ibi táwọn ọmọ sàmọ́nà wa na àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ló máa sọ̀tọ́ lọ́pẹ́ wọ́n lọ ní ká má jọ ìyẹ̀wù dínà sọ́ọ́. àwọn Yahudi wọ́n ń bá bàrá ọjọ́ kẹwàá Muharram ọjọ́ kẹwàá Muharram àwọn ọmọ tí ń fi àwọ̀jọ́ wọn nù. a anabi ló dọ̀ni anabi ló tọ́ni anabi ní lẹ́yìn bá kí ikú bá sẹ́mi ìlà di ọdún tí ń bọ̀ wá ó sọ pé ọdún tó ń sọ yẹn ní àràmọ̀ ti aṣọ kọjá lẹ́sùmẹ́nà kàṣà ń sì gba ọjọ́ kẹsàn-án ń sì gba ọjọ́ kẹwàá náà láti fi japa wọn. ó dùn pé anabi tó ẹ̀ gan kájọ yahudi níjọ́ tí wọ́n ṣàkíyèsí anabi ó ti change bí ẹ bá fẹ́ràn ní Muhammad ìdó bá kó ìrora gan wọ́n lọ́wọ́ ṣe kíni yìí kí ló bá kó ìrora báyìí ọwọ́ àti anabi kó ìrora rẹ̀ subhanallah ẹ̀wẹ̀ lomi ó kó ìrora lomi ah, torí pé kó ìrora ọ̀rẹ́ mi nà àníkán ní kí ló tó kórìíra kan báyìí tó bá nàbí kórìíra rẹ̀ ni ànábì kórìíra kójọ yẹ̀wù ni tó bá kórìíra kọjọ kọfẹ́ fi ju ànábì látòmí lọ látòmí lọ bó ti ń bọ̀ ayé ẹ jẹ́ kí wọ́n gbọ̀nyẹ́ gbádùn ẹ filẹ̀ ànábì ni ẹ filẹ̀ bọ́lọ̀ bá ti ní oyọ káwọn pẹ́pẹ́ gàgà kan báyìí lọ ní filẹ̀ kó máa gùn lọ bẹ́ẹ̀ gàgà kan náà ní filẹ̀ ọgbọ̀rọ̀ já o ọgbọ̀rọ̀ já o aláìláàbí wọ́n yẹ jáwé wọn fẹ́ tìmẹ̀ kó lè ba mọ́ dé ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ sì ni nígbà máa tẹ̀ kọ́ máa dé kẹfà àwọn tó súnmọ́ da ṣé òun náà àwọn tó mọ́lẹ́ tì wọ́n tó súnmọ́ ẹ̀dá dìde tó nínú àwọn takò súnmọ́ náà ni. sórí dan wàláì àbí kìí sọ rere o ẹ̀sẹ̀ ńláńlá ni kàbáhìrì ni ẹ̀sẹ̀ gidi ni kí èèyàn fojúlẹ̀ gágárùn kábàáyé nù rẹ̀ fún àfàjà wàláì ẹ̀sẹ̀ ńláńlá ni ó lè jìyà nítorí ẹ̀. kìí ṣe ọ̀rọ̀ kékeré jama sọjá máa yapa yahudi àti nasọrọ ẹsẹ̀ kẹ́nẹ́ lànàbì sọ bẹ́ẹ̀ àmọ́ nàbì wàá di ọdún ni tí o fi kú. na bàtà nàbì wàá di ànàbì òun fún ànàbì òbánu àmọ́ sọ kí náà ń pè jama ọ̀rọ̀ ànàbì ntó bá àbí tó stamp fún wa di sunna. sọ sunna àbí sunna kọ jama àjẹkù sunna ni. ó wá ṣe dédé ọjọ́ tùlàṣà ọjọ́ tuesday tí ń bọ̀ yìí àti ọjọ́ àrùbíà ọjọ́ àlàrùbá tí ń bọ̀ yìí wọn náà ló ṣe dédé ó sọ pé àwọn tó bá máa ń gbàwẹ̀ wọ́n gbàwẹ̀ dáadáa àgbàtẹ́rùn ọ̀lẹ́ ọlọ́run yín ṣe lónìí ẹ̀yin tẹ́ fẹ́ràn ẹ̀yin bọ̀ wá yín ẹ̀yìn aláwọ̀ ẹ̀rọ jáde ọmọ jáde ọmọ àwọn ẹdẹ wọn láì kò níyàwó lọ́wọ́ àti gbà kò ní láwọn àwọn ẹ̀sùn náà ní yẹ bídí ara láti gbà láìlẹ́ ẹ̀ sí náà wọ́n bídí à àwọn tí wọ́n kọ́bẹ̀ sí ọ̀rọ̀ kìtárì ẹ̀ nígbà ọmọ rẹ́díò àwọn tí ó sọ̀rọ̀ àbá sùn náà ni àwọn ti dé ẹ gbà mẹ́ẹ̀ẹ́dógún ní àwọn ọmọbìnrin ìtara wọlé èyí wọn abẹ́rẹ́ Monday Tuesday Wednesday Thursday twelve kan Oya, friday kí ló thirty Abi, eh friday saturday fourteen sunday monday àgbà wọn ni àgbà kírun ní bọ́tọ̀ bá fẹ́ yàwó ẹ̀mọ́ bọ̀ wá. àwọn ará ìrajà kò ní tẹ́lẹ̀ yìí ní ti jọ òun ló ní ìjọ yá pápá ti dé ẹ̀yà ẹ̀yìn tí kìnnìkan bẹ́ẹ̀ náà ìjàkadì òsè kìnnìkan wọn wù alhamdulillah na anabi sallallahu alaihi wa sallam wọn kọ́dà anabi sọ pé èèyàn lè gba ọjọ́ kan lẹ́yìn rẹ̀ àbí ọjọ́ kan wájú rẹ̀ ẹni tó bá lè gba mẹ́ta ọ̀dà wù ọ́ lè gbà ní. والصلاة والسلام على رسول الله adé apẹ́fẹ́ ọlọ́run ọba àlékún fẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọmọba ní Muhammad tí a bá gbàgbé aṣọ fúnra wa níbi kútúbà alákọ̀ọ́kọ́ kí n ta fẹ́ sàlàyé fúnra wa súnà wo ní bẹ ní ọjọ́ aṣúra tó jẹ́ tàbí Muhammad. sísì ní bídí àti ṣèitán ti ń bẹ nínú aṣọra yìí náà àwọn àbá tí wọ́n kọjá lọ bí wọ́n ti ṣàpèjúwe súnà àti bídí àrùn wọ́n súnà ta ni sọ́dọ̀ ànábì ọba mọ́sàbá gbé súnà ànábì ga ọlọ́run gbàdúrà yìí wà báwa ẹ àti but àdúrà yẹn kánípa pa ni. àbá ti gbóhùn sí ọlọ́run bá ti fún àwọn púrẹ́mù àwọn àbá ti ní púrẹ́mù báyìí àmọ́ tó yíká tó máa máa sàṣẹ lágbo báyìí wọ́n ní kọ́nà bá rẹ̀ lẹ̀ ọlọ́run ti wá rẹ̀ lẹ̀ àdúrà táwọn máa ṣe pé ọlọ́run bá ti kí ni yìí bá a pàṣẹ náà wọn bá a pa bíbí àrùn ọlọ́run lè pa fún ìṣàlọ́ bá a pa bíbí bá a pa pápátá káńgọ̀n rẹ̀ wọ́n ṣàbùsì bíbí àtọ́dọ̀ ṣàìfọ̀n àwọn bíbí àti ìbẹ̀lọ́jọ́ kẹwàá mọ̀hárọ̀ wọ́n lánàbí sọ pé ẹ̀dùn àwọn èèyàn nínú wọn hàrá mu níjọ́ ní abáyọ̀ ló jẹ́ àdìsí òun kì í ṣe àdìsí àdìsí Muhammad ànábì ní ẹwẹ́ ẹsẹ̀ mọ́tótó ọjọ́ kẹwàá Muharram ànábì ò sọ bẹ́ẹ̀ ẹ létí o ànábì ò wí bẹ́ẹ̀ kọ́tà yìí tó wá burú bẹ́ẹ̀ ni pé wọ́n tún wá kọjọ́ kan ní ọjọ́ káyókáyó ẹ wo bóun ṣe gbé bóun ṣe bó ṣe tàkìtì súnà ànábì ni ẹ gbàwẹ̀ lọ́jọ́ kẹwàá muharram ẹ̀tún ẹ̀yin tó wá ní pé irọ́ àgbàwẹ̀ á jẹun kọ́dà kìí tó ń jẹ lásán ọjọ́ àti jẹ́ńjẹ́ ẹ̀jẹun tán káyọ́káyọ́ kẹ́jíkáyọ̀ fẹ́ ń jẹun aláì bímọ káyọ̀ ìtakò súnà ni má dán o tí ẹ bá dán olóyìn wọ́n kó bẹ́ẹ̀ ọlọ́run ọba o lẹ́yìn ìgbà tó tún gbọ́ lónìí ọ̀tún wa ní pé káyọkáyọ ń bẹ bá ń fi ń gbọ́ yín lónìí náà wọ́n ní káyọkáyọ ń bẹ wàlẹ́ àwọn ti ọlọ́run ọba bí ìbá wa sọ́ra yẹn lè di káàkiri nítorí ẹ̀. kí ànábi òsè gbàǹbẹ láyé kí abáde gbàǹbẹ láyé kí á fèsì ara wa ni nǹkan nǹkan nù. kò sí káyọkáyọ tọ̀yìn tẹ́ ti fi eré àgbò tẹ́ ti kọ́ ẹ̀yin tẹ́ tẹ panu ọdún tẹ ti ti kọ́ ẹ lọ́kọ̀ bá dé lómi fọlọ́ mẹ́rin ẹ lọ sẹ́sọ́ mi gbóná òní ni ẹ jẹ́ ẹ má jò dijọ́ wọn. alhamdulilayi ọlọ́run ti ní ma kásẹ̀ ńlẹ̀ àdúrà táwọn àbá ti náà ní ń gbà ọlọ́ba rẹ̀ bídí àṣetán bá ara nínú àwọn bídí àtúntò wà lọ́jọ́ yìí òun ni bídí àtàwọn ṣíà àwọn ṣíà ọjọ́ kẹwàá àwọn náà tún bá tún bọ́ sí ọpọ́sìtì àwọn ezufi àwọn sufi ní máa jẹun àjẹdúnú kẹ máa fò sókè àwọn tí yanni kìlọ̀ rọrùn yìí àwọn ọmọ sọkún ni o ọjọ́ bànújẹ́ ni ọjọ́ fáwọn sí yanni yẹn ọjọ́ bànújẹ́ ni fáwọn ṣíà wọ́n máa bànújẹ́ wọ́n wá wo ń táwọn lè ti bànújẹ́ bí wọn ò rí wọ́n wá ní àbíká wọn máa sára wọn ládàá wọn ò ní máa sára wọn kálukú máa sára ẹni o bó bá ti fẹ́ràn bó bá ti fẹ́ràn òsèmì sí wọn nítorí john ó ṣe déjọ́ tó sèmi kú bẹ́ẹ̀ lóòótọ́ ànábì wa ni ká máa banú jẹ́ nítorí ikú òsèmì torí kíni torí kíni àbànújẹ́ tó kú àmọ́ ká máa rántí rẹ̀ tí ìbànújẹ́ máa lọ. tọ́ àdáwọn náà máa sára yín àbí kálukú àwọn ọmọ rẹ̀ tàà àdá tàà ìdá fọ́dọ̀ àwọn ọmọ èké náà fún tó ọmọ sáwọn ọmọ yìí lọ́bẹ̀ẹ́lẹ́ gbogbo ẹ̀sìn ṣíà ló burú wá sí wọn lé òdúgbọ́ wá sí wọn òdólẹ́mí àfẹ́lẹ́rí ibú èèyàn ọ̀láìra àbí. àmọ́ ọ̀rọ̀ ọlọ́bì òbọ̀ máa ń sẹ pé ẹ fi hàn mùsùlùmí nínú àwọn tí ó sì yẹ kó rí èrò láyé nínú àwọn tí ó yẹ kó rí èrò tó yẹ kí rí èrò nínú àwọn ẹgbẹ́ tó pín lùsùlámù yìí tó yẹ kó rí ẹni kankan tí ó máa ṣe látò ní pàlá àrí. wá àti wọn tako etí ìbádàn wọn náà tún tako ó ní ọ̀yẹ́ kọ́mọ fi jọ wá lójú pé àwọn yẹn kọ́ lẹ́yìn jàbátá kò yẹ kó yọ yín lójú kí pé bàbá sọ fún mi àní ti tí a le tí àwọn ọmọ sọ́wọ́n ti bá pé àbùbá kúrúfin náà inú wọn á dùn ọ̀nà ìṣèwà sínú tọ́ba lè ṣíwà sínú pé àbákìrì fi náà ọdún wòlí nù àbákìrì ọmọ náà ni ó Aisha fi náà la'natullah alayha wọ́n mọ̀ ní Aisha ìwà nẹ́bí kọmọ náà ni wọ́n ní gbogbo àwọn sáájú ànẹ́bí káfíìrì ni wọ́n àwọn ṣíà lórí bẹ́ẹ̀ ṣé wà á sí ni wà á sí ni yẹn gbọ́dọ̀ ṣe wẹ́ẹ̀ ọmọ ní ọjọ́ aṣúra ẹmọ gbẹ̀gẹ̀rẹ̀ ara yín àmọ́ àwọn àfa àwọn àwọn oníṣẹ́ lẹ́yìn o ẹ̀tọ́ ń yọkùn ká ní bẹ́ẹ̀ ni ó yẹ kí gbogbo àwọn sẹ́tẹ̀ kí ó yẹ kí ti alábò ara látọ̀dún náà tó gbogbo sí díà etí rẹ̀ ti mẹ́mẹ́ ó yẹ kí ti gé pé ní àà ah, ọdún 2000 kan báyìí táà ń ṣe aṣúra ní ọlọ́run kẹ́tì yìí lọ sí kẹ́tìkẹ́tì náà ti bọ́lẹ̀ sẹ́ni à 2005 òun létí yìí lọ àwọn èèyàn wájú ẹkú ti lọ káà ah, ní 1990 náà nù ẹ̀ẹ́ tọ́pá kan náà ti tètè kán ó yẹ káwọn àwọn àfa àwọn ti dáwọ́ bọ̀ irọ́ wọn ń dẹ́nu gbòrògbòrò gbogbo àwọn eléyìn àwọn ọmọlẹ́yìn ọmọ ṣe bẹ́ẹ̀ náà ni mútà náà nìkan mútà ká máa bóbin sùn bó ṣe wù wá bẹ́ẹ̀ bá ti lè wọ́n ti ní ipò ṣe lọ́dọ̀ ọlọ́run tó bá ṣe mútíà pẹ̀lú obìnrin méjì wọ́n ti dínkù ali lọ́dọ̀ ọlọ́run ọba tó bá ṣe mútíà pẹ̀lú obìnrin mẹ́ta wọ́n ti dínkù muhammad mẹ́rin wá ń kọ́ olóògbé ẹnu wọn sẹ́kífàtì àṣẹ mẹ́rin márùn-ún ogún ibo ẹ ti sàlẹ́bì lọ́nu òun ló fi jẹ́ pé àwọn àtàwọn súfí àtàwọn ṣíà wọ́n bàbàrà àwọn àáfà àwọn jàǹdàbí lọ wọ́n ti bàbàrà ọ̀rọ̀ àwọn àáfà àwọn ju ọlọ́run anábì lọ tó ti wà náà kí dáwọn iná àìmọ́ ti nà máa kọ́ọ̀mà àwọn ìmámù wa àwọn ṣíà nìyẹn wọ́n ní ìtòkán kò sánàbì tó nílò láyé àwọn yẹn tún fi iná tó lè yá iná máa kọ́ọ̀mà ẹ̀rọ àwọn orí wa wọ́n ní àwọn ààyè kálọ́dọ̀ ọlọ́run ọba kò sánàbì kan tó níbẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá ti wá ara àwọn kan tí àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ nàìjíríà yìí tó máa ń sára wọn ládàá owó làwọn wá ọmọ nàìjíríà àmọ́ ẹ pé ẹni máa ń dára yá ó wá di ọjọ́ ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ torí ń fi sí ààrẹ pamọ́ ni òun ní sàárẹ̀ lọ́dà ìwọ̀n ń ká bí ẹni tọ́mọ̀ rẹ̀ kú kí ló ṣe yín àìkẹ́kọ̀ọ́ torí àwọn tí a ní máa ń banújẹ́ lónìí o ẹlẹ́kọ̀ọ́ máa tiẹ̀ sí wọn o wọ́n ń sí àwọn ọmọ

ma lọ́wọ́ yìí nẹ̀sẹ̀ tó yìí dán ara àwọn bídíà tó wà bẹ̀rẹ̀ ẹ̀dá tó lọ ká ní pèpè sí eléyìí kí wàá ṣe ṣètọ́n ojú ọ̀nà ṣètọ́n ni gbogbo àwọn àfà tó máa ń pèpè síbi ìmọ̀ sára yẹn ládàá ìmọ̀ gbẹ̀gẹ̀ lára rẹ ìmọ̀ bẹnújẹ́ lọ́jọ́ aṣúra àfà ṣètánì ni gbogbo ẹni máa ń pèpè sí pé ẹ máa jẹun káyọ́káyọ́ lọ́jọ́ kẹwàá Muharram àwọn àfà ṣètánì ni ẹni bá ń pẹ́pẹ́ sí wípé ẹ máa gbàwẹ̀ lọ́jọ́ kan Muharram àwọn àpáta ní Muhammadu yẹ sallallahu alaihi wasallam Ọlọ́run mọ́sá fi wá sínú àwọn ashabu Muhammad mọ́sá fi wá sínú àwọn alladhina yattabi'una sunnata sallam àwọn tó mọ̀ tẹ̀lé súnà ní mọ́sá fi wá sínú Ọlọ́run Allahumma arina al-haqqa al وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم